Thank you. bá mi ọkọ ẹ àpòlé binu, ẹ má bínú ṣe rí súkọ rẹ fàkẹrẹ ọkọ ó ti ẹ̀ pọ̀ mi o mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ẹ má bínú torí ọlọ́run òkìkí ṣàlàáfíà ni. adúpẹ́. mami ẹ pẹ̀lẹ́ ṣé ò fẹ́ kí mi ni. mami ẹ pẹ̀lẹ́ ìrora màmí ìrora màmí ẹ pẹ̀lẹ́ ẹ ra fẹ̀yìntì báyìí ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ mà. ọmọlára màmí òkìkí ìdùnnú ńlá ni ọlọ́run fi ẹ̀yin méjèèjì ṣe fún mi ṣùgbọ́n bí ayọ̀ bá yí béré á di ayọ̀ pọ̀rọ̀ á wá dohun ìbànújẹ́ fún èèyàn. Hmm. ọmọlára ẹ má jẹ́ ń bá ronú wọnú kòtò. ẹ̀yin bá ronú wọnú kòtò. ẹ má ṣe ara yín lọ́mọ ìyá àwùsá ẹ jọ̀ọ́ bá a bá pa láró tá a kún lọ́dà mo ti wù kó ti rí tó lára ìwọ ló dá ẹ̀jẹ̀ lé òkìkí lórí òkìkí ìyá rẹ̀ tí o ti gbọ́ àsìkò tí wàá tó báyìí kẹ́ẹ̀jì jọ fẹ́ra yín gẹ́gẹ́ bí ọmọ àti ìyá màmí ẹ pẹ̀lẹ́ bá ń fún omi ìbá fún màmí ẹmú mi ẹmú mi díẹ̀ díẹ̀ náà ni. mi ò fún omi mi ò fún oúnjẹ mi ò fún oyin kódà mi ò bá a dùn. mo ti rọ́ọ̀kùn mo ti rọ́ọ̀sà. mo ti rí ọ̀sán tó di òru mo ti wá rí àkùkọ tó yẹ yẹ. màmí ẹ mú mi màmí ẹ bá fún olú màmí ẹ gbà ẹ mú ẹ mú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ kò mú tíntínní. ọmọlára. má. òkìkí bí ẹni ẹlẹ́ni náà ni kò ní dọ́là tí mo fẹ́ láàrin yìí tí rẹ pọ̀ láàrin kò. ẹgbẹ́ bá ń fún wọn gbogbo àwọn tó wà jẹ fún ọ jẹ fún fúnra ẹgbà ẹgbà lọ́ọ̀ mi ẹ̀mú díẹ̀ mami. mami. ẹgbẹ́ wọn sókè ẹ̀jẹ̀ kan ráyè. mami. mami. mami. mami mami ẹ̀rù. yẹ. mami mami. yẹ. mami o mami o mami o mami. mami. Mami. Ah. Mami, mo ti mo ti gbà wọ́n níyà. Mami o. Ah. Mami. Mami. Àǹtí Mọ̀lára, ah. ẹ jẹ́ ká sunkún òkú níwọ̀n bàkàdà ẹ di ẹ̀rànà ni kí ṣé wọn àjẹ́ pé okun súnkòkò ni torí tí ẹnìkan bá ti torí pé òun sanwó nù tó bẹ́ sódò ṣe ló tún dáràn kún ọ̀ràn ni ìyá rere nìyá tó kú láṣẹ gbèsè ẹ jọ ẹ jẹ́ ká túraká hmm. eh, madam ẹ ṣeun ẹ kú àdúrótì ṣùgbọ́n àdúpẹ́ a ní fọjọ́ lọ́jọ́ lọ mhm. ọlọ́run á kó dún jìnnà síra wọn ah. ẹ ṣe o ṣe ìyá mi o ṣeun o sọ fún mọ́mí ẹ pé wọ́n ṣe o. ẹ màá ní kíyà ẹ kó gbé oúnjẹ wá. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe gan ni ọkọ. wò ó má jẹ́ àfi gàgà àná má jẹ́ àfi bọ́jọ́ ọ̀la wa jẹ́ o èyí tí wà àti òkìkí ọlá tẹ́ ẹ ṣúnú síra yín ó ti tó o ó ti tó o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó ń ṣẹjọ́ ọmọdé lóòótọ́ kù kì í ṣẹjọ́ wò fúnra lára rẹ̀ àmọ́ àsìkò ti tó tó yẹ kẹ́yìn méjèèjì kẹjọ fara yín mọ́ra ìwọ ló dẹ̀ máa fọmọdé yìí mọ́ra o ò rántí nǹkan tó kù ọ̀run sọ fún ẹ ẹ gbọ́dọ̀ sapá láti jẹ́ kínú òkú ọ̀run dùn kó ń ṣẹ̀bi ọmọdé ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ mo jẹ́rìí ọkọ tó wò ní o ò lè sọ fún dẹ́tọ̀nà pé o fẹ́ mú Mọ́lá lọ sínú ilé kí dẹ́tọ̀nà sọ fún ẹ wípé torí pé kò ṣòun lòún bí kó ní kò sáàyè ẹ fa ọmọ ìmọ́ra. ẹ ṣe mo dúpẹ́ ọmọ tó ní kí n fà kò rí mi gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ẹni tó mọ̀ níyà òun ló ti ṣaláìsí yẹn ǹjẹ́ o mọ̀ wípé àǹtí mọ̀lára ló ń pè mí o tiẹ̀ fojú sílẹ̀ fún mi rárá láti mú gẹ́gẹ́ bí ọmọ báwo mo ṣe fẹ́ wá ṣe. wò ó ìyẹn ti di ọ̀rọ̀ àná ó ti dàfi sẹ́yìn tẹ̀gùn fi aṣọ you both need to turn a new leaf. Ọlára please. Mommy. Mọ́mí. ṣé mi. lọ́dà ló ó dà bíi bèbè tó. ok ok ok uh, eh, my my baby ọkọ mi i am here pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ i am here pẹ̀lẹ́ má kí mọ́ má kí mọ́ àtọmọ. mo ti decide láti grant màmí ní wish wọn. we have to talk. we mm-hmm. I agree with you. We will talk. We are going to have a whole day to talk. Oh for Olorun, ẹ má ṣe ìyọnu we are here to do all this for you ẹ lọ jókòó kẹ́ máa expect àwọn àlejò yín. so we are doing this on your behalf. so <laughs> it's okay i know but gbogbo àná làjọ máa pawọ́ pọ̀ ṣe kó lè gùn régé. <laughs> hello dr bimbo. mi ò bínú ẹ wò àwọn dáàdì kan ti ń pè complain látàárọ̀ mo okay. Uh, thank you so much darling. yes darling. Somebody has to welcome the guest family as they arrive. Oh, that is true. um, I ṣe jẹ́ kí sísá kúkú ah ṣe yẹn. Ah. Mr. Folarin, you're welcome. Mrs. Adetona. Ah, you're welcome. ah, ah. Lola, you're welcome. Mrs. Adetona. Ah, you are welcome. Thanks. So uh, eh, Okikiola. Yes, mom. This is Mr. Folarin. Oh, good evening. Ah, like mother, like daughter. <laughs> Eh, Lọlárè o, àbúrò mi gidi gan ni. Ṣé mo pé mo ti introduce Dr. Bimbo sí ẹ lẹ́ẹ̀kan? Yes. Yeah, this is another doctor from the family, Dr. Savage. Okay, òun nìyí. Oh, you look so ravishingly beautiful. Now I know what your mom looked like when she was younger. Ah! Doctor. Mr. Hello, my dear. How are you? doctor. Doctor Bimbo. Ó yá ẹ jẹ́ ká ẹ jẹ́ ká bọ̀ síta yìí. So that let's come over. <laughs> ó ṣàǹsọ náà lára fún mi ẹ káàbọ̀ <laughs> ẹ ṣe gan ni thanks for coming. àlejò ah, ah, i'm sorry i'm a bit late Money ní cold ni. no it's alright it's alright it's alright kò sí wàhálà rárá bámidélé àti dáàdì ẹ̀ ń kọ́. ọ oh, ẹ tún mọ̀ pé wọn only lè làwọn méjèèjì yẹn. Oh the last time I called them they were both rounding up something at the office. ah o ti da. ẹja ló máa ṣe fàájì tiwa lọ wọn a máa bá wa lẹ́nu <laughs> hello angel. oya hmm. hey, come on in come on in angel. <laughs> Akiola. God bless you, my child. Amen. Amen. Amen. ah, Obibi, you are beautiful and wonderful. Mr. Folarin, beautiful wonderful ti di bí ẹ̀mẹ́ta. Ṣé kò sí nǹkan mi ìbẹ̀ ṣá? I want to use this opportunity to thank everyone present here today. Eh, yorùbá ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bíi ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ́nà mo dúpẹ́ gidigidi within the short period tí mo fi invite everybody síbí báyìí for this uh, dinner gathering ẹ̀dẹ̀ pọ́n mi lé ẹ̀dẹ̀ wá ẹ̀jọ̀ inú mi dùn and I really appreciate it. bó tiẹ̀ jẹ́ wípé eh, àlejò wà ń bí onílé wà ń bí ah, lóòótọ́ onílé ni gbogbo wa. Um, most importantly, I thank God for today. I feel fulfilled because today I feel like a mother. A popular quote says, the moment a child is born, the mother is born also bẹ́ẹ̀ ni ṣe bóbìnrin lásán ni gbogbo wa nígbà tí a bá bímọ ládìyá pàápàá jùlọ àwọn àkọ́bí wa the first child hmm. I missed the opportunity of being a mother for my first experience and the stigma never left me. I lost my confidence. I lost my ego. Even when I had my second and third child, they had always been like a member of the family. As regards Okiki, Okiki Olami, mo Toro tọrọ ìdáríjì, mo fẹ́ kó foríjì mi fún gbogbo baby. I had you when I was a baby myself. Oh yes, I was my mother's baby. Naive, inexperienced. And suddenly she came. I was, I was scared. I am sorry, but I was a coward too. Life is the greatest teacher. The more we live, the more we learn. Today, I learned a great lesson. Òkìkíọ́lá Olami, mo fẹ́ dúpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀ nítorí akíkanjú obìnrin ni ẹ́. You were bold, strong, and patient. Even though I know what it means for you to be raised in that community. without a father shown to the dwellers. The mocks, the whispers, the sarcasm. Hmm. I was a coward. I ran from it all. But Okikiola and the grandmother stood to face it all. Kiki Thank you. Thank you for showing me. And I use this opportunity to formally welcome you home. everybody. That is rather a remarkable family reunion. We all felt the impact of that emotional display. It's so very touching. We are all touched. I feel emotions, mommy. Mo dẹ̀ mọ̀ pé touch ìwọ náà but màá fàṣìkò ìsọfún ẹ̀ ní agbára Ọlọ́run kò ní sí nǹkan tó máa yà yín mọ́. àmín àmín kò yà yín mọ́ láyéláyé. àmín my people please kò sí reason fún wa láti máa mọ ah, kí la mourn we are mourn there is nothing to mourn here and this is not a sorrowful encounter so let us all feel lively is there anybody around here that can crack jokes tó lè jẹ́ ká tiẹ̀ rẹ́rìn just to make this place more lively is there anybody. yes sir èmi lè pa yín nínú sir. oh are you sure. yes sir. oya oh, yeah, come outside and give us something. Yeah. Oh, oh, ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ kì í sáré tọ̀. Why are you crying? I thought crying was so little babies. Oh, my darling. I am crying because I am strong. Okay? Strong people let go of their loads through tears. Okay? That means I am strong because I cry every day. Really? <laughs> <laughs> ワイン。 fi wá sí dinner party àwọn détọ̀nà. Ah. mi ìwà náà ni ṣé ìdáná náà fi wá dinner party ìyá ah, nìkan. why. Ah, why báwo ọmọ ò sọ fún ẹ time ta kúrò lọ́fíìsì. despite the time Akanbi Bamidele still made it to the dinner. wo obìnrin gbogbo ohun tó fẹ́ ṣe mi frame of mind mi ò gbà ọ rárá fi mí lẹ̀ kí n ṣiṣẹ́ mi. why kí ló ṣe Ah kí ló dé tí wọn náà ṣe mérégù kí mo rí dùnú ṣọlá àti tọ́lá káwọn náà padà wá láti fi tán lọ kí kí n máa ṣe dínà kí gbogbo ayé wá jẹ èmi nìkan mo náà lè máa lọ jẹ dínà ní ìlànà then question nílẹ̀jọ́. àkànbí àwọn ọmọ tó ń pèrè wọn ti kú tipẹ́ wọ́n ti lọ sinmi lápò tó ń lùgbàlà wọn. And it's not your fault that they are dead. Tell me, for how long are you going to bite on some over their death? Wherever they are. Wherever we are, feeling like bá mi lọ mu fún lọ́ọ̀yà wọ́n ti ń dúró dẹ̀ ní shop right now mo dẹ̀ sọ fún wọn pé òun bọ̀ tètè lọ mú fún wọn tètè lọ mú fún wọn. mọ́mì ẹran mi ṣèkan láàárọ̀ ìtẹ́lẹ̀. Ah, ẹ ṣé mi ò mọ̀ pé mo rán iṣẹ́ láàárọ̀ ìtẹ́lẹ̀ ni díẹ̀ sí lọ síbi tí mo rán ẹ náà. nígbà tó bá dẹ̀ dé a tún máa rán ẹ náà ní ìyẹn náà. automatic go ọmọ ọdún mẹ́rin pàápàá lè wà wo jẹ́ fi sílẹ̀ kó jẹ́ kó máa bá tiẹ̀ bọ́lọ́ ń ṣe kọ kádàrà tiẹ̀ mọ́ mi kí n máa rí nǹkan lò fún tèmi. tiẹ̀ dúnà òkìkí ọlá mi ṣé o mọ̀ pé wọ́n ní tọmọ bá ti tójú bọ́ ó ti ń dàgbà nìyẹn wọ́n dẹ̀ ní tọmọdé bá ti tó lọ́kọ́ ẹ lọ́kọ́ ẹ jẹ́ kó gbòkó lọ kó lọ roko bẹ̀ wá àwọn oní tìbí ń kọ́. ara àbọ̀. àwọn bọ̀dá. bọ̀dá. O, oh, i mean ọkọ àfẹ́sọ́nà. wo o ti jáná jù mo fẹ́ kó invite ẹ wá sílé mo fẹ́ ṣoúnjẹ fún. mo fẹ́ mọ báwo níbo ló wà báwo ló ṣe jẹ́ kí la máa ṣe sí ìgbà wo la máa rí wọn. hi ah my sweetheart how are you there. fine. ah ah kẹ́ni kí ló ra yìí. ah, ah. kí ni ṣé bí yorùbá fi mọ̀ ọ́rọ́ ẹ pé kó bá mi rà pákínní lọ́wọ́ mi tàbí tàbí. gbogbo àwọn films tẹ ra sí iléeṣẹ́ tí ìwò tán. mo ti wò tán mo ti films ò dá o bó ó yẹ kẹ́ máa wọ àwọn ilé náà torí wọ́n special effect tiwọn. Hmm, fúnra ẹ tó fẹ́ fi wò. <laughs> Ah, irú àwọn films wo ló lọ rà yìí. ṣé wọ́n lè dictate films tí màmá wò fún mi ni nǹkan tó bá wù mí ni màá rà nǹkan tó bá shortly. mo ti alright ìra yorùbá fi mi fún mi o. mom n fẹ́ sáré dọ́dọ̀ Richard. ẹ bó ṣe lọ sọ́dọ̀ Richard nìyẹn bó ó máa sáré débẹ̀ nísìnyí o ò ní tètè padà sílé. bó ṣe wá ń sáré lọ lójoojúmọ́ nìyẹn tó bá ń wù ẹ́ kó pẹ́ ẹ gbá ni màá fi wá mú ẹ ń bẹ̀ wàá ríran wò ádẹ́mà lòún sáré òun sáré lọ kò dẹ̀ ní sáré padà wá sílé. Hmm, mọ̀mí ṣáájú rẹ̀ ń tẹ́fẹ́ lọ fẹ́ gbàgbé nìyẹn. Ah, ṣèbémi ni mo bí èmi náà ni mo lè ná màá nà láti bẹ̀ wálé wò ó má fọ̀rọ̀ bú mọ́lẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ ọ̀rọ̀ nípa ti bọ̀ọ̀dá náà ni ìgbà wo ni wọ́n ń bọ̀ nílé. <laughs> mọ̀mí àsìkò ọlọ́run lójú. mo fẹ́ ṣoúnjẹ fún ni o mo ń mú mi kí n ṣe ọkọ ọmọ mi o ibi náà ṣe àwọn kọ́kọ́ mú yàn máa ń ṣe gẹ́gẹ́ bí ìyá lórí ọmọ ń mú mi akọ yẹn fẹ́ akọ yẹn mo fẹ́ ṣe. are you in a hurry to become a grandmother. báwo ló ṣe ń wà báyìí Sunday ẹ́ a ní kó máa gbọ́mọ bọ̀ wọ́n ń gbọ́mọ jáde ó dáńbọ̀ ló ti dé mo ló ń gbọ́mọ jáde lọ máa gbé nǹkan mi bọ̀ lé fún mi. Ah! kí ló ṣẹlẹ̀. ara nǹkan tí máa sọ nípa ọ̀rọ̀ Sunday nìyí tí máa ní máa dá dúró wàá ní kí fisita kí n má dá dúró. ọ oh, ẹ má dá dúró náà àbí Sunday ló lọ gbé tinú. oh my god time dẹ̀ ti lọ gan ṣá ẹ má dá dúró ṣẹgbọ́ pẹ̀lú nǹkan tí ó ń ṣẹlẹ̀ yín sìn bóyá kémi máa lọ kí n pè é kí n pàdé ẹ̀ lọ́dọ̀ ni àbí kí n ní sùúrù fún kó gbé wálé náà bí báwo. o ní lè ṣe yẹn bá mi délé o kàn lè pàdé ọmọ mi láàrin títí kò dé jesus mọ́tò tiẹ̀ kó máa gbé jáde bẹ́ẹ̀ wọ́n máa bá mi gbé délé á ṣáwà mà wá múra fún nǹkan mi dáadáa eh. so ṣe ló máa ṣe sùúrù tó máa jókòó dé o máa jókòó ni eh that even reminds me bámidélé wò ó jọ bàbá mi wà bá mi fòkò kan pẹyẹ méjì. ẹ eh, níbo ni. sori tó bá ti gbé tinú tó bá ti dé sí mo múra fún un tó bá ti ń lọ wàá yálé àwọn dé tọ̀nà wàá bá mi gbé òkìkí dání jáde ṣebí wàá tọmọ mi ń ṣeré jáde ni ẹ bá mi gbé òun náà dání màmá ẹ pè mí ó lóun fẹ́ kémi àtòun kájọ gbé ṣeré jáde but bá a ṣe ń sọ tán báyìí tí mo ń bi léèrè pé táìmù la máa kúrò lé nǹkan ló pè mí padà lẹ́sẹ̀kẹsẹ̀ òun ò nílé lọ mọ́ ó lóun gba important kọ̀ọ̀kan pé sóun ní very important meeting kan tó ní ṣe pẹ̀lú business tó ń gbọ́dọ̀ àtẹ́ǹtì and since tí òun fúnra rẹ̀ ò dẹ̀ lè ráyè lọ èmi fúnra mi kò fẹ́ kan wù mí lọ but mi fẹ́ fún ní excuse ni mo ṣe ni mo gbọ́ ń gbà yẹn so ń sìn ìwọ bá mi kúkú gbé ọmọ yẹn dání ṣeré lọ kí wà tóun àti tinú kẹjọ ṣeré lọ. ìgbà tẹ́tí ń plot ẹ̀ ni mo ti mọ ibi tí ẹ fẹ́ hẹ́ǹdẹ̀ sí hmm. ẹni tó fẹ́ yà ó ní mi ò mọ̀ mo ti rí nǹkan tẹ́ ń ṣe. kí ni. èmi ò lè gbé lọ. time tí mo ní fún èmi àtọmọ mi ni mi ò ráyè àti máa lọ sílé àwọn adétọ̀nà láti lọ máa gbé òkìkí jáde mẹ́ ṣó ti no mọ́mì no mi ò lọ. bámidélé ṣo fẹ́ kọṣẹ́ fún mi. nítorí ẹ ti mọ̀ pé mi ò kí ń kọ̀rọ̀ sí yín lẹ́nu náà lẹ ṣe ti eléyìí sí mi wá ìtẹ máa fi jẹ́ kí n máa lọ sílé wọn lọ gbàdúrà àgbàlagbà yẹn pé mo fẹ́ gbé ṣeré jáde. Ah, òkìkí alálàgbàlagbà ọmọ ọdún mélòó ní jẹ́wọ́ nìyẹn ẹ̀bí náà lọ́ bá mi gbé kinní jáde jàre wọ́n tẹ̀sí máa enjoy ọmọ mi máa láìpẹ́ sọ̀rọ̀ pé mo máa láìkẹ́ láti gbé jáde sá. yóò dáa jọ àní kò ṣe fún mi òkìkí nìkan ló máa bá mi gbé mi ní kókó gbogbo ẹbí a kàn fẹ́ mọ̀ lúlọ ni ṣé bí wọ́n pẹ̀lú ọmọ mi náà ṣeré jáde ni. ẹ fún mi nọ́mbà Sunday ẹ jọ mo ti gbọ́ ẹ fún mi nọ́mbà Sunday. ṣògbó ní nọ́mbà ẹ lórí fóònù ẹ. mi ò tiẹ̀ mọ ibi tí nọ́mbà ẹ wà mò ń ló fa gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ fún mi nọ́mbà ẹ. ó ṣe é ṣe ọkọ rẹ. gbàgbé ọ̀rọ̀ àná a ò lè rẹ́ à ń bá ṣeré o bá ò bá gbàgbé ọ̀rọ̀ àná. a ò mà ní bá rìn o bá ò bá gbàgbé ọ̀rọ̀ àná a ò à ń fọ̀rọ̀ lọ́rùn. said about yesterday. Parara ti bara, and look forward for tomorrow. Torí ọ̀la wa ló jà jù ó. Oh, eh, Ohun tó ṣàgbára yọ̀ ti bá àná lọ. Ọ̀rẹ́ ni ìyá ń bá ṣeré, báwo bá gbàgbé ọ̀rọ̀ àná. Báwo lè rẹ́ ní bá rìn ó. Que tẹ̀yìn náà lo ẹ fún mi. tèmi wà understandable àrùn ojú ni kò ń ṣe ti mú tá a bá fojú ṣìnùkùn wò á rí i pé tí ò bá tiẹ̀ jẹ́ ọjọ́ kan mo mọ̀ pé gbà tó ọdún kan lọ́wọ́ mi. <laughs> ṣé ti rí birth certificate mi lẹ́fi mọ̀ pé mo jù ú lọ ni. <laughs> àrùn ojú ni kò ń ṣe ti mú. Hmm. well. <laughs> nǹkan kan mo kàn fẹ́ tọrọ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ lo ẹ fún mi. on one condition. Hmm. Yeah. Ẹ̀yin náà máa lo ẹ fún mi mọ́. Mo ti gbọ́ ẹ. Good. <laughs> Mo ti gbọ́ ẹ. <laughs> Mo ti fẹ́ béèrè nǹkan kan. kí ló fà tó fi sunkún ní dinner party ah, Some stories are better left untold. Really? Ìtumọ̀ ẹ̀ pé ká gbẹnu sọ́wọ́n àbí? Èmi ò sọ bẹ́ẹ̀ o. No problem. Mọ́mí ẹ̀ ń kọ́. Some stories are better left untold. Oh, now you use my words against me. Exactly. <laughs> but she's really charming. Mm. Are you good? Jẹ́ kí n dáhùn question tí o bí mi. Hmm. Ìdí tí mo fi nífẹ̀ẹ́ ìyá ọmọ mi. Ìyá Tinú, àbí? Hmm. <laughs> It's one of the silliest reasons in the world. Oh. Yeah. Mm. Oh, beautiful. Mm, not really. Um, mm, oh, she. Ah, ah, ah, ah, ah, ah, okay, okay. <laughs> Dirty mind. <laughs> oh, get her. Mm. Ìdí tí mo love ẹ gangan. Ó ní pé ó ń bá sister mi kan jẹ́ Ah, mo rí ìdáná làwà hmm. ìdí tí mo fi lọ́ọ̀bù ẹ̀gbà ẹ̀ ni. kó tó di pé mo fẹ́ mo rí ìdáná wọlé mo nífẹ̀ẹ́ gan ó wà humble respectful gbogbo family mi títí kan àwọn ọ̀rẹ́ mi kò sí tí ò nífẹ̀ẹ́ pátápátá àmọ́ kí ni mo fẹ́ wọlé fún she became so rude disrespectful kò sí nǹkan tí ò lè ṣe tí inú bá ti gbé tí ìjà bá dé mo rí dùnú lè ba gbogbo ilé ayé jẹ́ ìkan tó ṣe tó worst jù ó ní ọjọ́ kan tèmi àti. ìyá kún àmọ́ màá yan díẹ̀ fún ẹ. orí mi ò mo dáre èmi náà wò ó mo ń sọ pé ọmọ ìṣá ń tóbi ah, kí ni n tó rí gbé eh, yẹn ni pé n tó fẹ́ ṣe fún mi nì ó dáa náà mo fẹ́ mẹni tó fún ẹ lóyún bálùjọ̀nù ni o bí wọn ní bẹ́ẹ̀yàn ni o sẹ́ni tó fún ẹ lóyún. lè sọ̀rọ̀ ni. bọ̀dá kọ́ bá a ní. kọ́pà kọ́pà kọ́pà ṣé o ti sọ pé òòrùn lóyún. o ti padà. yé ọmọ ìborí ara ẹ̀jẹ̀ láì ṣe mí. yé yé yé yé yé kó o sọ fún wípé o lóyún tí fi lọ. o ti padà síbi tó ti o ti padà. ayé ẹ ti ta orí ẹ̀ ti ta gbéra sọ mo ní kó bọ́ sa mo ní jáde jáde jáde jáde jọ òpònú. màá pa mí kí ni kan ti bá mi gbọ́ kọ́pá àbí kí ló jẹ́ ti pèpò fún lóyún. ọmọlára ha ẹ gbà mí kí lélẹ̀ tara dẹ́dẹ́dẹ́ ha ó wá sùn síbí báyìí àwọn aládùúgbò ló bá mi gbọ́mọ ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ sí ní sunkún ha ọmọ ọmọ wò yé mo dáre kò rántí pé omi mọ́mọ́ irú àwọn abiyamọ wo la ní ìbáyìí torí ọdún. ọmọ mi wọn bá ṣeré ní ẹjọ́ kí mi sún tèmi járe. Ah. tí o bá dìde ń bẹ̀ wàá mọ irú èèyàn tí mo jẹ́ má jẹ́ kó gbóòórùn ara ẹ̀ mẹ́. mami ẹwọ ah, ẹwọ ẹwọ ẹ jẹ́kẹ́ jẹ́kẹ́ mi ṣe tèmi o nítorí ọmọ mi ṣe ní sùn. àfọlájú dẹ́kọ̀ bọ́ sá. mo ní o jáde mo ní o jáde mo ní o jáde ọmọ lásán ọlọ́run máa gbà wá lọ́wọ́ àwọn ọmọ òwò yìí wọn ò tiẹ̀ níyànyàn ọmọ rárá. story tí grandma sọ fún mi nìyẹn nípa mọ́mì mi ó pọ̀ ṣùgbọ́n díẹ̀ tí mo lè yànnú ẹ̀ fún ẹ nìyẹn mọ́mì mi ò káràmáìsìkì ọmọ rárá ní dinner party tán organize fún mi. She gave an emotional speech that moved me to tears. ìyẹn ló jẹ́ kí n realize pé kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ mi but she was just scared. well, that's all in the past now. about his story. Yeah. Okay, Key. I think we should leave that for now. That was yesterday. Yes. Let's face today and also think of tomorrow. You're right. <laughs> Báwo ni ilé tí o ṣẹ̀ṣẹ̀ ń gbé <sighs> So far so good ó kàn jẹ́ pé mi ì tí settle in fully um, but I know with time I'll feel fully at home. Okay. báwo bá gbàgbé ọ̀rọ̀ àná wa ò lè rẹ́ ní àǹbá ṣeré báwo bá gbàgbé ọ̀rọ̀ àná. nǹkan tó ń ṣe yìí ná ṣọmọ àtìgbà tí mo ti ń pariwo ẹ̀ ṣá <laughs> tó ń jó tó increase volume orin tó yìí tí ò tí ẹ̀ lè gbọ́ tí mo fi ṣílẹ̀kùn tí mo fi wọlé tí mò ń porúkọ ẹ̀ ò tún gbọ́ náà. <laughs> wọ́n ìtẹ̀ ṣe ń pariwo porúkọ mi ibi ìbàlẹ̀ lèmi tí wọ́n ń ṣayé mi náà àbẹ́ṣẹ́ wà nù pé kí n jó ni. so even tí mọ́mí àti dádì bá wà lé bó ṣe máa ń pariwo ni. Mm-hmm. wọ́n mọ̀ náà. ṣó realize pé obìnrin ni ẹ ṣá <laughs> Kí lobìnrin ní ṣe pẹ̀lú pé mo ń enjoy life mi, mo ń jó, mo ń flex? It's okay. Um, kí ló wà fún jíjẹ? <laughs> Sorry, I didn't get that. Kí ló ṣe? <laughs> Kí lèmi ṣe? Hmm, so you expect me lọ dáná? Oh. Sorry sis, that's not my department tí mọ́mì ọ̀ anybody tẹ́bi bá ń pa bá dé wọ́n á wọ kitchen lọ́wọ́ lọ sí oúnjẹ fúnra mi. Diola, am going to set the record straight, okay? Mo ti dé inú ilé yìí, mi ò dẹ̀ fẹ́ gbọ́ gbogbo ariwo tó ń pa yìí. I don't want to hear this music as loud as it was, okay? Reduce that volume. Mi fẹ́ gbọ́ ariwo kankan. Excuse me. ló ń ṣe wọ́n àwọn náà wọ́n á ṣe bíi big six ibo ló ti wá beg. ọ̀rọ̀ ẹnu ẹ̀gbọ́n ojú ẹ̀ tutù hmm. ó dùn rí mọ́yàn tó bá ní obìnrin dà obìnrin ni o tún wá ráyè rẹ̀ gbẹ ọmọ tí mo gbé lọ sí tree tí mo ní kó jẹ Chinese tó ló ń gbé lòun ti ráyè pàlàpàlà ó ní kí gbé lọ sí abúlé ibi tí wọ́n ti ń ta àmàlà ẹ̀bà oríṣiríṣi ó lóun máa tó ń bá rí gbẹ̀gìrì lórí ọbẹ̀ o <laughs> ọlọ́run tó bá fóun lámàlà tán kọ́ gbé wédú sí kọ́ fi gbẹ̀gìrì sí mo ní ah! <laughs> ọmọ tí mo fẹ́ gọ́gọ́ rèé. <laughs> àbí ah, o ó máa dẹ̀ ga o. I can see the happiness in you. Yes, mommy. ẹ say what? How Akànbí be? Oh, my dear, see the opportunity to meet Òkìkíọlá. mo lè mi try. yìí mo ti mi tẹ̀ náà mo tẹ́ pé kẹ tó jí mo ti lọ gbàtí màmá dé tó ti sùn mi ráyè náà and then again ṣé nǹkan tó kàn ni nǹkan tó kàn ní ọkàn mi. ẹ why. lẹ́yìn tí mo rí dùnú tó ti wá tiẹ̀ bó ti ṣe máa hù tọ́lọ́dẹ̀ ti sìn síwájú ìwọ náà mo rú nǹkan tí Bámidélé yà kalẹ̀ nínú ilé lẹ́yìn ìgbà yẹn òkìkí ọlá yìí òun lẹni tí mo rí tó tún wọnú ìgbésí ayé Bámidélé tí ìgbésí ayé ẹ̀ yàtọ̀ òun ni mo rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó dá ìdùnnú àti ayọ̀ padà sínú ayé Bámidélé. Hmm. yes as far as this family is concerned nǹkan tó kàn nìyẹn. ẹ ṣàrọ̀rọ̀ because kí lórúkọ ètò dárúkọ ń sìn bó ṣe ìwà tó gbé wá láti ìbẹ̀rẹ̀ náà bó ṣe bó ṣe bó ṣe dá nìyẹn o oh. àmọ́ bí tó parí ẹ̀ sí o. now i get your point daddy. okay. Okikiola is different. Mm-hmm. yes i know you. okay. ọmọ tí mo ti ń bá jáde ní gbogbo ìgbà mo mọ nǹkan tó lè ṣe. okay okay. dade ẹ̀yin náà láti fàdúrà wọn lọ. wọ́n ṣe wọ́n ṣe bíjì. but honestly tó bá mi ìtọ́mọdé akọni <laughs> believe me wà láìkẹ́. mi ò máa ní fi ọ sílẹ̀ o onítẹ̀mí ò máa lè gbàgbé rẹ nínú ọjọ́ nínú pẹ̀lú ìwọ ṣàlọ́ ní tèmi. Láyé ò ní ò máa lè gbàgbé rẹ nínú ọjọ́ nínú ẹ̀rí ìwọ ṣàlẹ̀ níbi ọkàn mo ti rẹ́ ní kejì mi.

jọ wá náà wọ́n gbọ́ nǹkan tí mò ń gbọ́ yìí ó fún ọ ní ìbàjẹ́ ah! orí orí nǹkan tó remix orin ẹ̀dá. ẹ kú lé o. Ah! welcome daddy. hello my darling. welcome daddy. ilé ọkọ mi ṣé dáadáa ni ẹ wo ẹ ṣáà má bínú ẹ má bínú sí wa mo mọ̀ pé bí ti máa máa pa yín. bẹ́ẹ̀ ni mọ́ mi. a mọ̀ pa máa pẹ́ báyìí ẹ jọ ẹ but your dad has taken care of the problem ó ti ra ohun tẹ máa jẹ dání. <laughs> òótọ́ ni mọ́mì yìí sọ a ti ra slice bread a máa sáré fi ṣe quick sandwich tí a máa jẹ sùn tó bá dọ̀la a jẹ oúnjẹ gidi ok. <laughs> hello. ẹ rẹ asa. Ah, báwo ni. mọ́mí hi. Ah, dáadáa ni. àdúpẹ́ báwo ni dé yín. àdúpẹ́ àdúpẹ́. Mm, kò sí wàhálà actually mo ti ń dáná sà. kí ló ṣe. mo sọ pé nǹkan tí mo ṣe nǹkan tí everybody ma like láti jẹ ni. wo èmi tiẹ̀ járe yẹn mo mọ̀ pé oúnjẹ tó máa ṣe yẹn á fẹ́ dùn ju ti màmá lọ. jẹ́ fún wa nínú ilé yìí imagine kó ṣe oúnjẹ fún wa ó dẹ̀ dùn àfi bí kó sọ̀kalẹ̀ látọ̀run ọlọ́run ò ní pa ẹ́ fún wa. àmín. ah ṣẹ́rí kọ́lọ̀ ń jẹ́ kí arọ́mọ rẹ̀ tọ́jú wa ẹ ọmọ tí ò ní lè ṣe oúnjẹ tá a máa jẹ ọlọ́run má jẹ́ àbí àwọn yorùbá tiẹ̀ ní pé tókété bá dàgbà ọmú ọmọ ìlú máa ń mu mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ pé àwárí ọmú rẹ̀ mu láyà òkìkí mi. Very nice. ìgbà wo ni wọ́n ń lọ sí. Um, in an hour from now ó yẹ kí n kúrò. okay. Um, daddy. Um, mo rí long dress kan tẹ́ bá mi ra bọ̀ láti ìjẹta. Initially mi fẹ́ san kankan pẹ́ torí mo feel pé ẹ fẹ́ fi ṣe surprise fún mi. Up till now, ẹ ti san kankan. Diola, red dress yẹn ló ń sọ yẹn. Yes, daddy. Eléyìí tó rí yẹn, ẹ̀gbọ́n ẹ̀ ni mo rà fún. Bóyá tó o bá ń bọ̀ láti ọ́fíìsì, Maya ni pro clothes. Ara ti jẹ wá, I'm late for work. Okay? Okay. Yeah. Diola, kí ló ṣe ẹ́? Tí kíni fi ṣe kíni yẹn? Do you have a problem with me? Not really, because you don't move me. Sorry, Mr. Daytona, bàbá mi ni kì í ṣe bàbá ẹ̀. <laughs> Sorry bó ṣe rí wọn yẹn, wọ́n nífẹ̀ẹ́ mi ju anybody lọ nílé ayé yìí. Wọ́n nífẹ̀ẹ́ mi bíi ẹyin ojú wọn ni. That makes me the special one around here and not you. So stop feeling like the special Miss Diva with a Midas touch who knows how to do everything. Ah, ah ah ah! Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Ẹ́ eh? Òkìkíọ́lá, kí ló ṣe kí ló ṣe wà tàbúrò ẹ̀? Ìwọ, fete, fete. dé oṣù ìṣẹ́nu fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́ sẹ́gun What, what, what is going on here? Somebody talk to me! Excuse me, ma. kí ló ṣẹlẹ̀ sí ẹ mo bèrè ni. kí ló dé tó ń ta ẹnu sí ẹ̀gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ yẹn. òkìkí ọlá kí ló ṣẹlẹ̀ àtàrọ̀ tí mo ti ń sọ̀rọ̀ sàn kankan yes no no yes ó sọ̀rọ̀ much kí ni nǹkan tó ń dààmú ọkàn òkìkí ọlá mi báyìí. ó tó lọ sọ nǹkan ń ṣe mí hmm. mami mi mọ nǹkan tí mo ṣe fún Deola I really can't place my hands on it she doesn't seem to like my presence around the house. Why tó ṣe sọ bẹ́ẹ̀? Mami, Déọlá dúró síwájú mi báyìí. Ó dẹ̀ ń confront mi, ó dẹ̀ ń sọ pé òun gangan lẹ́yìn ju dáàdi òun. Ó ní kí n má rò pé mo lè gba ipò òun nínú ilé yẹn. Mo ti mọ ohun tó ṣẹlẹ̀. Mo Complex lásán ló ń bá and that is the only thing Wobi. Okay, ṣe wọbi worry already, mi báwo orí ọ̀rẹ́ ẹ̀ diola diola will learn to love you Oh my love ẹ go bí ẹ̀gbọ́n ẹ̀ wo ló ní láti ní sùúrù dẹ̀ okay. I think so. yeah. bá ti ń banújẹ́ inú mi ò lè dùn. ọmọ take a drink. Èmi eh, tí màá ti rí mi for the rest of the week uh, definitely rọlẹ́ ọ̀tún náà máa rí ẹ̀ lágbára náà mo ti attend sí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ okay then all right. Àkànbí Àkànbí tó o bá ní sọ pé mò ń yọ lẹ́nu mo fẹ́ bá ẹ sọ nǹkan kan. ṣe. Àkànbí alágẹmọ tó rọra rìn ikú máa ń pa á a á mélòó ta sí ọ̀pọ̀lọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ wo àìmọye lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó wà nígboro tó rí pé wọn ti ẹ̀ ronú ìdá kan nínú tí wọ́n ń ro yìí tó ń gbéra wọn lẹ́mìí gbóná bó ṣe ń gbéra ẹ lẹ́mìí gbóná yìí tá a dẹ̀ ń gbọ́ pé wọ́n ní cardiac arrest èmi ní heart attack tó ń gbàbẹ̀ tó ń kú àkànbí ìwọ ìwọ ọkọ mi ìwọ tó pé workaholic ni ẹ òun sùn lọ́sàn-án ìwọ àkànbí kí ló dé òdẹjọ́ kó ṣàánú mi ẹ eh, ṣàánú mi náà ṣàánú ọmọ wa kan tó kù kó dẹ̀ ṣàánú ọmọ ọmọ wa ọdún kẹrin ní tóun wá ti já láìsí for how long do you want to blame yourself over their death agreed ìwọ ló insist pé wọ́n gbọ́dọ̀ wà níbi grand opening uh, corporate secretaries ní Abuja ìwọ ló dẹ̀ sọ pé wọn ò gbọ́dọ̀ late tán fi máa débi event yẹn yà ibẹ̀ ni wọ́n ń bọ̀ tán fi accident tán kú wọn kí la fẹ́ ṣe àkànbí látọdún kẹrin èmi obìnrin gan lóye kí n máa ka gógó kiri ọmọ tí gbẹ́jọ́ tọ́lọ́run dá ẹnì kankan ò rí pé lẹ́jọ́ náà ara tó bá wù ló ń fi iṣẹ́ ọwọ́ ẹ̀ bó bá ṣe wù ló ń ṣọ láì ó dẹjọ́ kó ṣàánú mi àkànbí jọ náà á ah, ah. bẹ́ẹ̀ yóò ṣe bóyá tó jù yẹn lọ ni ò bá ṣe àkànbí. àkànbí. àkànbí. dáadáa àmọ́ díọ́lá àti kí oyè ni wọ́n fi ṣẹ́yìn wá kódà gan ìtọ́ ọmọlúàbí ni àtọ̀ wọn but I don't know what is Diola's problem. Could it be the university or something? Oh, I am lost for words too. Tí n bá sọ wípé bí Diola ṣe ń ṣe yé mi, irọ́ pátápátá ni mo pa. Ṣé o wá rí gbogbo pálapàla ìlú àpàlà tó ń lù yẹn? Èmi ò mọ tó ti rí àmúṣá òkìkí ọlá ìwọ ni màá bẹ̀ i want you to be patient jọ nítorí ọlọ́run bá mi ṣe sùúrù ṣé o mọ̀ bábùrú ẹ ni. ẹ má bínú sí mi mọ́ mi but i don't feel welcomed into this home i don't feel welcomed into the family tí déoyè àti déọlá ò bá rí mi gẹ́gẹ́ bí sísítà wọn then how do you want me to feel at home you are home this is your home jọ torí ọlọ́run kọ́ mi má ṣe bó ṣe tomato má ṣe bẹ́ẹ̀ ṣàánú mi torí ọlọ́run. Òkìkí this is your home ọmọ kékeré ló ń ṣe àwọn ọmọ yẹn and I promise you they will change. wo ìṣe pé máa change lásán a máa bá wọn wí dáadáa tó jẹ́ pé wàá rí àpá àgbáwí wàá rí lára wọn ẹjọ́ kọ mi mo fọ lọ́wọ́n bá bẹ́ẹ̀ má bínú. ṣàbí bẹ́ẹ̀ ni mò ń jáde. mo láìkí combination yìí ṣé ẹ máa kí n gbé yín jáde. kò gbé mi ah no no no má ṣe yọ̀nà mo lè gbéra mi. wọrí má wọrí mo lè gbéra mi jáde fúnra mi ṣùgbọ́n kò ṣe nǹkan wá wá ná má bọ̀. kí lè tó làgò mọ́ báyìí. mo já sí ni mà. o ìyẹn ní pé o mo gé ṣe. bẹ́ẹ̀ ni mà. ẹsẹ̀ ń dùn ẹ̀ o lògò o dẹ̀ tún drive kí ló dé. ẹsẹ̀ ló ń dùn mí ojú mi ò fọ́. kò sí wàhálà ó ti yé mi náà má lọ má lọ ń tẹ̀. ẹ fẹ́ máa wà ókè. mo wà ókè ah, gan-an ni ẹ ò ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. ẹ káàárọ̀. káàárọ̀ Deola ṣé kò sí. kò sí máa ṣé ẹ ń jáde ni. <laughs> yeah mo fẹ́ sáré dọ́dọ̀ Bámidélé. <laughs> ẹ níbòmí tẹ́ ń lọ jù bẹ́ẹ̀ náà lọ ṣé ẹ ní jẹun kẹ́ tó máa lọ ni I cooked for us. You cooked? <laughs> Kilo say Noodles. Oh, I thought as much. <laughs> okay, má bínú mo fẹ́ sáré jáde, okay? But I promise you, hmm? tí bá ti I will eat everything that you have made. Okay. Right. Auntie Kiki, please, I'm sorry for my childish behavior. Oh, my darling, you're highly excused, okay? Okay. And um, èmi àti ẹ lọ́rọ̀ kan àbí méjì tá a máa sọ tí bá ti padà dé. ní náìsí sẹ́ńtímẹ́ǹtì òkìkí ọ̀la mi wọ́n náà mọ́ ọmọpọ́mọ́ mi fàìn jù ẹ lọ wọ́n <laughs> mi dé o ọmọ yín wo ló fà jù mí lọ. ẹ jọ ẹ má ti ẹ fi mí wé àpò. òkìkí ó ti yá sójà gírígírí ni. Hmm. madam ọlọ́run tó wá ti pẹ́ jù sí aláwàlá fòun wọlé kẹni next time ẹ jọra yín ẹ má fòru wọlé o bámidélé má fòru ni o má sọ òkìkí di night caller o. <laughs> ó yà mí lẹ́nu nípa tí Adéọlá sọ fún mi pé òun dáná fún wa <laughs> I was more than surprised I won't lie to you. ṣebí mo sọ fún ẹ o tí mo sọ fún ẹ ló ṣẹlẹ̀ ẹ <laughs> o ti rí magic báyìí sí o rí bó ti ń ṣiṣẹ́ <laughs> and what do you say? You're welcome. I love you for who you are. Ah, cover, my dear. Báwo? Fine, I was dead. Yeah, no problem. Bàtà. Ah, mm-hmm. good. At last, wà tó ike tí fojú kan ra yín. Ah, níbo? Ah, ah, má sọ fún mi pé òpàdé bá mi dé àtò kìkì, wọ́n ṣẹ̀ bọ́ta nu ilé ń No, mi rí But Bẹ̀tẹ̀ eh, nígbà tí èmi ń drive bọ̀, mo rí mọ́tò bámidélé tó kọjá lọ sàlẹ̀. Mo rò pé wẹ̀, èmi kàn mi sorry. nínú ilé tí mo tètè délé ni wọn á bá mi lé. ah sure. Eh, ẹ ẹ wò ebi ló ti ń pa ẹ̀mí ẹ bá mi ẹ bá mi wá nǹkan ṣe kí lè máa ṣe fún mi. Ah, kí ló fẹ́ jẹ. anything ká ọwọ́ ebi pa mí gan. Ah, ok. Yeah. Eh, that's your phone. Oh. hello ma. òkìkí ọlá mi ṣàlàáfíà ni ọkọ mi ilẹ̀ máa dìá ẹ akúkú dára fún ẹ ayé ẹ̀yin lágbára ọlọ́run. àmín. jọ ṣé bámidélé wà pẹ̀lú ẹ ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú bámidélé. <laughs> bá mi kí o. wọ́n ní kí n kí ẹ o. Hmm, bẹ́ẹ̀mi náà kí wọ́n. <laughs> ó ní kí n kí ẹ̀yin náà o. olúwa túbọ̀ dá yín sí. Uh, all right dear eh, okay ó dàbọ̀. báyìí. mọ́mí nìyẹn àbí. nice one. <laughs> Ah. mọ́mí mo ti wà tà látàtẹ̀ kan mo ń dúró de ó ti yá mà. níbo la jọ ń lọ. yẹmi kọ́. yẹmi ìwọ kọ́kọ́ mọ gẹ́rẹ́ gọ́gọ́ ló bá wúlò ó jẹ́ mi jáde fún mi kó má má gan kiri kan mọ bí tèmi àti ẹjọ́ sọ́pá àjọ ń lọ ó ti yá. òkìkí ọlá kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ojú ẹ̀ tí mo ń wọ ẹ̀ ọ́ dà pé nǹkan kan wà tí o fẹ́ sọ ṣó lóyún ọ̀rọ̀ ni. Hmm? òótọ́ ni bámidélé ó ní ọ̀rọ̀ kan tó yẹ kí n ti sọ fún ẹ nípa past mi tí mi ti sọ. So bàdé sọ. ooo for how long la fẹ́ máa dwell nínú past wa ohun tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọjá mi ò fẹ́ mú anything nípa past ẹ̀ mọ́ ṣó ti yẹn sìn jẹ́ ká move on pẹ̀lú life wa now. Bamidele, whether you like to hear this or not, I just must tell you, tí n bá sọ mi ò lè balẹ̀. okay it's alright mi ò fẹ́ gbọ́ anything mọ́ okay. I'm okay pẹ̀lú gbogbo nǹkan tí mo ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. What? Kí ló ṣẹlẹ̀? Tara Tara Tara Tara Tara Tara Ẹ̀mí sorry sorry sorry sorry ah, Tara sorry sorry sorry sorry sorry. Ó lè jẹ́ kó ti gbé nǹkan tipẹ́tipẹ́ kí n má mọ ìṣó kan lè ti wà nínú ẹ̀. Oh. Oh wọ́n máa pay for organizer ni àbọ̀ máa change ẹ̀. ó lè ṣẹ̀ṣẹ̀ ra táyà yìí ni o. ọmọ yìí ni wọ́n ti wá ṣe pẹ́kí pẹ́kí pẹ́kí báyìí <laughs> wọ́n máa tiẹ̀ ti bọ́rọ̀ ọ̀hún débi tó lápẹ̀rẹ̀ báyìí. èmi la wàá níyọ̀ sí bá a ṣe fi orí bẹ́ẹ̀ náà ló kúkú rí gbogbo ẹ̀ ń lọ létòlétò. <laughs> ọlọ́wọ́n wa ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn kalẹ̀ lágbára ọlọ́run. àmín. èṣù oníyàwó náà ta já òbí wọn lágbára ọlọ́run. àmín. ẹ ṣe. rẹ̀mà. níbo ló lọ látàárọ̀. ẹ dáàdi nàrán mi ṣe mà. ọkọ mi. bẹ́ẹ̀ni mà. ọkọ mi ló rún ẹ níṣẹ́ ṣé bí ọmọ pápá tèmi ni kò sí problem nígbà tó bá dé tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ ipe sọ́run ẹ ṣe àbí òrun ẹ tó mú tí mo mọ̀ dájú pé kò rún ẹ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹnu lé ìléni ayé ẹ lẹ́nu. kókó sì kú ọlọ́dún kínní fún mi idiot. tí mo ti lè rí epo rà lálẹ́ yìí ni kí n dé Maryland or Redeem. ah ah Sunday ma? Redeem lòun lòun ṣé òun nǹkan tá a gbọ́ ọwọ́ ẹ̀ sọ ni nígbà tó bá gba Redeem lọ torí pò fẹ́ rí epo by the south the day tépo wọn bá tó wà nù mọ́tò gan tó bá tọ́mọ ẹ nídìí nǹkan báwo ló ṣe fẹ́ ṣe rẹ̀ sí. nǹkan tí mi náà rò náà ni ẹ mà. anyway ṣe ni kó wo ibi tó bá rí pò súnmọ́ jù tó súnmọ́ àjù nínú ọ̀ràn méjèèjì òun ni kó lọ tí bá ṣe pé mo fẹ́ jí jáde láàárọ̀ kùtùkùtù ọ̀la ọ̀la la bara. all right ma no problem i try ma. ok má pẹ́. Yeah. Okikiola, pẹ̀lú ọkọ mi káàbọ̀. Oh, Mọ́mí. Bámidélé, káàbọ̀ bàbá mi. Báwo lẹ ṣe wá ṣe? Mami ó lágbára o, orí emotion ni táyà ti fọ́ Bámidélé kí lè tó máa sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn alamis ni ẹjọ́ hmm. ẹ wo mọ́ mi kò lè tó gbogbo nǹkan tí bá mi sọ. ó ní mọ́ṣọ́ ni táyà yìí ti fọ́. ṣé nítorí ẹ̀rẹ́ ṣe ń pè pè pé mo ṣáà ti explain fún yín pé kò sí problem kankan ẹ tún pè wá tàfi wọlé yìí. Ah, Bámidélé as matter of fact mo tún ní kí n mú fóònù kí n pè yín ni mo rí pé wọlé yẹn ah. mi ì ní pè ah, ó dẹ̀ yẹ jù bẹ́ẹ̀ lọ mi ì ní pè ní o ṣàlàfíà we are perfectly okay you sure. ẹ wo ibi tá à ń lọ gan a ò lè débẹ̀ o tára yẹn really disturb wa gan àtẹ̀lé lọ́wọ́ any stage play kankan tí wọ́n fẹ́ ṣe mọ́. wo èyí tó tẹ̀jà jù ní àlàáfíà yín ṣé bẹ́ẹ̀ ṣàtìdé láyọ̀ àtàlàfíà bẹ́ẹ̀ lọ lẹ́ni ẹ̀ lọ níjọ́ mi tàbí kẹ́ ẹ lọ lọ́la. òkìkí mọ́mì tó sọ pé ó fẹ́ rí àwọn ni ṣé nǹkan kan wà tó fẹ́ bá wọn sọ nítorí ilẹ̀ tí ń ṣe láti lè lọ drop ẹ sílẹ̀. kí ló kàn ẹ́ but anyway mo ti rí wọn sì mo lè máa lọ́lé no no no no it's not possible. Ah, ah, báwo ló ṣe máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn rárá o Òkìkíọlá dínà ti rẹ́dí màá kọ́ ní kàn mọ́wọ́ ọmọ bẹ́ẹ̀ ó máa dúró jẹ dínà kó tó lọ ṣé gbọ́. mọ mi ilẹ̀ má tó ṣe o ilẹ̀ ò tí ì ṣú ilé ẹ̀ ló wà. <laughs> Oh. oh opportunity dẹ̀ ni o jẹ́ kí n fi picture àbúrò mi tí mo sọ fún yín. Thank kí n fi I would really love to see. <laughs> yeah. Oni. Ó like you bí to be Òun ló ti rí o. Ó ti rí kó òun bí ẹni kó òun nìkan ló ní ọ́bọ̀mù yìí ni. Òun àti mọ́mí ni. Wow, mm. She was really beautiful. Mi mọ bí mo ṣe lè dúpẹ́ ọ̀nà àbíyá o. <laughs> but uh, almost obìnrin ni mo ti pictures yìí but mi rí dáàdì. Hmm, dáàdì ò tiẹ̀ láìpẹ́ ṣe ọ̀nà àwọn ìyá fọ́tò gbogbo èyí tí wọ́n yà tí mo rí afagídí mú wọn ni. well a lot of men ló máa ń rí bẹ́ẹ̀. <laughs> Eh, but àwọn family pictures tí a máa ń hang sí ara ògiri yẹn àti kòkòrò. why. ṣé àwọn tí nǹkan tó mo ló ṣẹlẹ̀ the other time sí àwọn àbúrò mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kó sínú mọ́tò accident yẹn so kò sí time tí dáadé bá tẹ̀lé wá ibi ẹkún bí ìbànújẹ́ kan tó dáṣọ àtàfi yẹ ògbẹ́ kúrò bọ̀dọ́ làwọn kó síbi kan lọ ẹ̀ the other time tí mo wọnú báyìí ó rà pé mo rí wọn bọ̀ tí wọ́n tẹ̀lé rí wọn for opportunity yẹn rí wọn bẹ̀ tí mo ń wò ní ẹ̀ but mi ì mọ̀ bóyá wà. oh oh oh oh oh oh ó rà pé kò tó kù ẹ̀ nílé mi wọ́n wà ń bí mo sáwọn pé. bámidélé mọ́mí ń pè ẹ́. màá lọ yọjú sí wọn sí àwọn ni. ìyá ọkọ ẹ nìyẹn <laughs> mo ń bọ̀ sí. Yes, I did. Akubi, -hmm. I miss you. Ojoojúmọ́ ni máa ń gbàdúrà pé kọ́lọ́n tẹ̀ jẹ́ rí ẹ ní ẹ̀kan sí. I know. Ẹ sórí gbogbo nǹkan tó ń ro yẹn, a lè ṣe mọ́. A lè ṣe mọ́ sí. Mo ti ṣe fámìlì mi jù in the past. I really hurt them. In the version, and again, Roshe, coming to our family, you have brought joy into the life of my only remaining son. So, tá a bá tún bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan tó ń fẹ́ yìí, gbogbo ẹ̀ máa dàrú, má jẹ́ ká No. I can't be. I don't want Bobby. I want you. Uncle me. You're the only man I ever loved. Hola, ah, kí ló ń Ah, wo bá a ṣe plan ẹ̀kan yẹn o. No, no, no, no. Ah, kí kí ọ̀la wá fẹ́ I didn't plan for this too but a nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ lèmi dẹ̀ fi pò já jù. ìfẹ́ <laughs> don't be naive ah oyún ló ń sọ yìí náà ó mọ̀ pé oyún lè put gbogbo life on hold. Akànbí i'm not a kid mi ì dẹ̀ kéré jù láti bí ọmọ tèmi fine you might be much older than me but kò yẹ kí yẹn jẹ́ barrier má jẹ́ ká bà ìfẹ́ wa jẹ́. ìwọ obìnrin let me tell you òun láti lọ yọ oyún yẹn mi ti ẹ fẹ́ gbọ́ ah, kí ni ah, wo mi wá sílùú yìí láti wá fẹ́yàwó kẹ àbí láti wá bímọ ah, kí ni gbogbo yẹn èmi náà ní family tèmi náà mi rẹ lè wish wọn away. àkànbí. wo ọmọ mi mẹ́ta ló kú nínú accident èmi ni mo dẹ̀ fà nínú oníkan lọ́wọ́ mọ́tò kan máa kan máa níṣó èmi dẹ̀ lọ́wọ́ drive mo ikú ni I can't do this. Akambi, I'm sorry about your kids. Akobi, Atunde pa ọmọ mi mọ́. I can do what you ask of me. Akobi, I'm going to have my child. With or without you. Thank you. sà ẹ ra sà. ta ń béèrè ma. Mr. Akanbi tí wọ́n ń gbé ní back flat ni mò ń béèrè. oh wọ́n ti lọ àwọn guest mi làgbà sí bí n sìn. guest. bẹ́ẹ̀ni this place is meant for temporary lodgers àwọn dẹ̀ tí wọ́n ti lọ sọ àwọn ẹlòmíì làgbà síbi. want you. I want Kokomi. I don't want any other man. I know. Mi nífẹ̀ẹ́ ọkùnrin mi ìwọ ni. Kokomi. Please. Kokomi don't leave me. I missed you. I know, I know, but we can't. Ah, lè ṣe mọ́. Ṣé <laughs> baby. Mi ò máa ní fi ọ sílẹ̀ o. as your lordship pleases. Mm. bread àti ẹyin tẹni kà ṣe ti jìnnà a dẹ̀ ti gbé sí dání. i'm not <laughs> eh, mo jẹ́ kí n save kínní kí n má máa wá kiri. okay. mọ̀jẹ́ eh, <laughs> <laughs> báwo ni ikùn ṣáá hmm? you know you're simply the best. That's why I love you so much. And you know I love you too. <laughs> Honey, ìfẹ́ tí ò ní dáríjì, hmm. ìfẹ́ tán. <laughs> Oúnjẹ ti ń tutù. Ah, okay. okay. like it. Yes, and I expect this plate to be clean. Okay, well, oh, I promise you. Hmm? Hmm. No bad. No bad. For how long are you going to hide me and my unborn child? Mm. Am I not good enough for you? Hmm. Àbí ṣé o fẹ́ kí n bímọ sí ìpamọ́ ni? Wá ṣe sùúrù fún mi díẹ̀ nìyẹn. Ẹjọ́ ọ̀bá ti discuss ṣe. Àkànbí, I feel that àsìkò ti to tó máa lọ fi mí hàn gbogbo family. Mo understand me tó ń sọ, bẹ́ẹ̀ mo fẹ́ kó ṣe sùúrù díẹ̀ fún mi ṣùgbọ́n. Sùúrù mi ti ń Ah. My dear, ah. má worry máa mú ẹ lọ. Fún Hmm? So Ṣùgbọ́n má worry a máa ṣe. I promise you. Hmm? Well, like it's red. Akànbí ìwọ ah mo máa fi inú wẹnu ìka má lè ah Akànbí. Mommy, mommy, mommy, it's okay. Mommy, mommy, mommy, I will be, mommy, mommy, I will be. Mommy, mommy, I will be. Adéọlá Sọtíjí. Bámidélé, báwo ló ṣe mọ ibi tí mo wà? Mo pè ẹ́ ìwọ ló sọ ibi tó wà mi. Ah. Èmi mi ì kéèké kí ni túmọ̀ ilé òun ọtí mi ò rí ọtí lọ́wọ́ ẹ̀ rí a sọ fún mi pé gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń rọ gbogbo àwọn nǹkan tí mo sọ fún ẹ pé kò stop láti máa rò mọ́ olóògùn ẹ̀ tó fi mú ọtí tó gùn why. mo fẹ́ pa àṣẹ àkọ́kọ́ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ olówó orí ẹ̀ wípé kó gbàgbé gbogbo ọ̀rọ̀ àná jẹ́ ká gbáradì fún ọjọ́ ìní àtọjọ́ ọ̀la wa. ọkọ olówó orí. orí o ti mú inú àwọn akọ́dọ̀ mọ́ mi tọrọ pa àwọn olè dúrógbó láéláé ìgbà tó dé ó fi ìdùnnú sínú ayé wọn ó dẹni tí wọ́n rí tínú wọn dùn gbogbo ìbànújẹ́ tó wà nínú ilé wa kò sí kankan bẹ́ẹ̀ mọ́. kó fi ayọ̀ sí ọmọ mi tinú loves you too òkìkí máa ṣe lè fún mi. Will you marry tí mo ti plan tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nu tí a bá délé ìyẹn ló jọ àwọn parent mi àmọ́ nígbà tí o ti bí bó ṣe rí mi ò lè waste time mọ́.